بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti àlàáfíà kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní. alẹ́ òní ni alẹ́ sábtì ọjọ́ kejìlá oṣù kẹrin rọ̀bí òsáni ọdún fourteen forty four. mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ọ̀rọ̀ ìfẹ́ episode one thirty one kí a mú wá sí ìrántí ọ̀rọ̀ ìfẹ́ eléyìí tí a ṣe kẹ́yìn ni episode 130. thirty tí mi ò bá ṣe mistake níbi tí a ti sọ pé ìyá mi fẹ́ sọ mí di kèfèrí òun ni kókó àkọlé wa lọ́jọ́ náà a sì yẹn ní yomol ahad ọjọ́ kejìlá oṣù zulikọ́ádà ọdún 1443 tó túmọ̀ sí wípé láti ọjọ́ kejìlá oṣù kọkànlá ọdún tó kọjá lọ láti láǹfààní láti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ àwọn ọ̀rọ̀ kúkú ń wáyé àwọn ọ̀rọ̀ ń wáyé tó yẹ kó máa jáde ní abẹ́ ọ̀rọ̀ ìfẹ́ kódà tó ti pọ̀ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n nígbà tá a bá tún rí àlámọ̀rí míì tó tún lágbára a ní fẹ́ gbójú kúrò ńbẹ̀ àwọn ohun tó yẹ ká máa dá sí. Si ká máa la ẹni tó fẹ́ gbẹ́kọ̀ọ́ ká máa là lọ́yẹ̀ ká máa là lọ́yẹ̀ ká máa ṣí ọkàn wọn payá sí òdodo ọ̀rọ̀ ó pọ̀ lẹ̀ ju bá a ti lákòókò lọ ó nílẹ̀. ẹ̀yin ẹ̀wògbà tí mo ti bẹ̀rẹ̀ asòfíà dátò sọ̀rí kọ̀kálà pátí al-islam òun náà mọ̀ sí ìtànlẹ̀ àṣẹ̀ṣe episode seventy four kọ́ ni léta sí ní àná tàbí jẹta. so àwọn ohun tó wá jẹ ọ̀rọ̀ ìfẹ́ tó ti wà nílẹ̀ tó ti wá pọ̀ rẹ́gẹ́dẹ́ mo wá padà wá wòye sí wípé ọ̀dà ẹ jẹ́ ká máa ṣe báyìí ká máa ọ̀tánéètì ẹ̀ tá a bá ṣe ọ̀rọ̀ ìfẹ́ kan ká ṣe àsòfíyà kan tàbí tá a bá ṣe ọ̀rọ̀ ìfẹ́ kan ká ṣe àsòfíyà méjì tàbí tá a bá ṣe ọ̀rọ̀ ìfẹ́ méjì ká ṣe àsòfíyà kan àfìdíkéèsì méjì. so dolikwada dolija muharram sọfar sọfíùl awal tó túmọ̀ sí pé ó ti pé oṣù márùn-ún. dolija muharram sọfar sọfíùl awal bíi fani ọ̀nà tó wá jẹ́ kòǹgẹ́ ọjọ́ kejìlá tó ó pé oṣù márùn-ún lónìí tá a ti dìskọ́sì ọ̀rọ̀ ìfẹ́ bọ́ sẹ́yìn oṣù márùn gẹ́rẹ́gẹ́ lónìí Alhamdulillah. àwa náà tá à ń sọrí èyí tẹ̀ ń gbọ́ wa náà nì aláwọ̀ ní dùn wá ní ládàá rẹ̀ so pẹ̀lú ògo aláwọ̀ màá máa ọ̀tánẹ́tì ẹ̀ síra wọn at the same time iṣẹ́ tárígámà náà òun náà tún wà lẹ́gbẹ̀ẹ́ kan kí ọlọ́wọ̀n ọba kó gbé àránṣẹ́ rẹ̀ dìde fún wa torí pé iṣẹ́ náà iṣẹ́ tí ń gba àkókò àárọ̀ tó ń gba àkókò ọ̀sán tó ń gba àkókò ìrọ̀lẹ́ ni. Kí aláàkó sànù wà. ohun tí ọ wá jẹ́ àkòrí ọ̀rọ̀ ní alẹ́ tòní. Hmm. òun náà ni mo pè ní má sọra rẹ di kèfèrí nítorí àdánwò ilé ọkọ má sọra rẹ di kèfèrí nítorí àdánwò ilé ọkọ òun ló jẹ́ ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò ní alẹ́ tòní insha allah. àwọn cases tí ó bọ́ sí abẹ́ má sọ̀rọ̀ ààrẹ di kẹfìrí nítorí ilé ọkọ ó ń lọ bí ọta ó ti ló ń kà ó ti ló ṣùgbọ́n èyí ṣẹlẹ̀ ní òní òní gangan òní mo fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ màá wá wọnú àwọn ètò ti wà nílẹ̀ màá wọnú àwọn náà lọ láti lè kó gbogbo ẹ̀ papọ̀ torí gbogbo gbogbo ẹ̀ pátápátá lọ́gbọ́ sí abẹ́ má sọ̀rọ̀ ààrẹ di kèfèrí nítorí àdánwò ilé ọkọ. arábìnrin kan òun ni ó fi ọ̀rọ̀ ara rẹ̀ tóbi létí arábìnrin náà ó wà nílé ọkọ nílé ọkọ tó wà yìí kò tí ì rí ọmọ bí ó ní ìdádúró láti ìgbà tó ti wọ ilé ọkọ kò tí ì ní oyún ó sì ti wọlé ọkọ ó tó jọ́ mẹ́ta. ẹni tó yẹ kó ti bímọ méjì sí mẹ́ta ni àmọ́ kò tí ì lóyún. ó wá di ọjọ́ kan arábìnrin ó ṣàkíyèsí pé àpá òun bí ṣe ń ṣe sí òun ó ti yàtọ̀. ó ti yàtọ̀ ṣe mọ̀ pé ajá tó rí mi tó jùrù tọba bá rí mi tó bá ń gbó nǹkan ọkọ òun kò ṣe bó ṣe yẹ kó máa ṣe sí òun máa. bóyá ìrònú pé kò yé kò pa nọkọ ẹ̀ àmà bóyá ìrònú ohun mìíràn ni a ò mọ̀ torí àti ìní àǹfààní láti di ọkọ léèrè. tọ́ ọ wá ní lọ́jọ́ kan. kọ́ọ̀lù kan wọ orí fóònù òun ni ọkọ òun bá sọ pé ta ló ń pè ọ́ arábìnrin ó lóun sì sọ wípé ó dàbí ẹni pé wrong number ni o wrong number ni ẹni tó pe òun o ọ̀rọ̀ ta ló pè ọ́ wrong number ni ló bá di ìtínà láàrin ọkọ àti aya ó náà láàrin ọkọ àti aya. wàhálà ni wọ́n fà láàrin ara wọn títí inú ilé fi ṣú arábìnrin torí pé wọn ò padà rí ẹni tó pè lọ́jọ́ yẹn wọn ò padà rí pè wọn ò padà rí onítọ̀hún pè onítọ̀hún náà ò sì pè padà gbogbo ọgbọ́n tí wọ́n dá láti fi gẹ́ẹ̀tì ta ló pè é ó forí sápá ó forí sápá. àmọ́ wàhálà tí ìpè yìí dálẹ̀ láàrin ọkọ àtìyàwó ó padà yọrí sí pé nígbà tó súyàwó ìyàwó palẹ́rú ẹ̀ mọ́ olóhùn ṣe mọ́ ọkọjá sí ilé wọn. ó ti wá délé wọn ó ti ń lọ bí oko oṣù méjì ni ìyàwó yìí wá ń wò pé ọkùnrin yìí ò mọ̀ wẹ́yìn òun wo òun wò wípé bóun ṣe takú sílé àwọn yẹn ó yẹ kí àáfàá ó yẹ kó wá kó tiẹ̀ yọjú sáwọn òbí òun wọn láàfọ̀ ọmọ yọjú o olóṣù méjì ti bọ sẹ́yìn. nígbà tó sì jẹ́ pé fún ara àwọn lòun pàkẹ́rù òun tóun lọ sí ilé àwọn kò yá òun lára mọ́ láti tún kó ẹrù padà sí ọ̀dọ̀ ọkọ òun láì já sí wípé àwọn yanjú ọ̀rọ̀ náà torí wípé òun mọ̀ ọkọ òun ló ti pààrọ̀ kọ́kọ́rọ́ ilé tóun bá kó ẹrù dá tóun bá kẹrù lọ́wọ́ tóun bá dé òun ò lè rí inú ilé wọ̀. wọ́n wá fi nǹkan kan kún wípé ohun tó tẹ̀ wá ń bọ̀ òun lẹ́rù jùlọ ni wípé àwọn ẹbí ìhun oníbídíà ni wọ́n oníbídíà òní wọ́n oníṣúfì ni wọ́n. wọ́n ti ń sọ fún òun wípé wò ó sọ rí aṣọ bíláàkì tóun wọ̀ yẹn o ò máa wọ̀ yẹn lọ níbi ìbàyí títí láíláí o tó bá ti já sí wípé ọkọ rẹ ò ní wá mú ọ aṣọ bíláàkì yìí ò ní ṣe máa wọ̀ mọ́ o wọ́n ti ń fi àwọn ìlọkulọ̀ míì lọ òun bíi ìgbà tí wọ́n fẹ́ ṣe ayẹyẹ mòlídìí ànábì wọ́n ní kó náà ká lọ òun kì í ṣe ayẹyẹ mòlídìí ànábì ń tòun o so àwọn fìtínà yìí ó ti ń rúgbó bọ̀ ní ọ̀dọ̀ àwọn ẹbí arábìnrin ó lóun sì fẹ́ kan mọ̀ wípé àwọn oníbíbíà ni òbí òun àáfàá tóun fẹ́ yìí náà ni ẹni tó ṣe sábà bí òun tóun fi gbọ́n ti ń jẹ́ súnà òun àti ẹjọ́ pàdé ló ń bóun sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń bóun sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tóun fi gbọ́ àgbọ́yé súnà tóun fi dẹlẹ́hà. ibi tọ́rọ̀ ń wá já sí báyìí ó dàbí ẹni pé òun fẹ́ òun ó fẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ sí ẹsẹ̀ àárọ̀ òun òun ó fẹ́ padà sí inú súfì. òun fẹ́ padà sínú súfì torí pé ọkọ ló kọ̀ yìí ni ò wẹ́yìn wò mọ́ yìí lórí ọ̀rọ̀ ta ló pè ọ́ miss number ni tàbí wrong number ni táwọn ò sì padà mọ onítọ̀hún títí di àsìkò tó ń wá bá mi. now ọ̀wá ni ká mà dákun káwọn ń pe àbá àwọn káwọn yanjú ọ̀rọ̀ náà o torí pé tí ọ̀rọ̀ yóò bá níyanjú òun padà sí ẹsẹ̀ àárọ̀ tòun o òun ó di súfí padà o torí pé àwọn òbí òun wọn ò wulẹ̀ fara mọ́ kò ní jẹ́ onísúnà òun tó wá donísúnà tán ilé ọkọ tó wá rọgbọ ọ òun padà sí ẹsẹ̀ àárọ̀ tó ń o hmm. ẹ̀yin mùsùlùmí Allah wa ta'ala ní al-Qur'an sọ pé yá ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe yẹ kẹ́ ẹ ẹ sì kúrò láyé ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ nípò mùsùlùmí. lójú ayé ànájúwa Muhammad wa sallam àwọn mùsùlùmí wọn sí mùsùlùmí sì dúró lẹ́yìn ìpapòdà ànábì wa Muhammad àwọn kan yapa súnà ànábì wọn ò sì yéé e jẹ́ mùsùlùmí àwọn tó ń wá yapa súnà ànábì yìí àwọn là ń pè ní oníbídíà nínú wọn ni àwọn onísúfí wà àwọn tí wọ́n wá dúró sórí súnà ànábì yìí lẹ́yìn ìpapòdà ànábì àwọn ni à ń pè ní áàlù súnà therefore o ò lè jèrè ìsìláàmù tó o bá fi jẹ́ àlùsùnà o ò lè jèrè tí o bá ti jẹ́ àlùsùnà. ìjẹ́ mùsùlùmí rẹ kò nítumọ̀ kò wúlò kò ṣàǹfààní fún ọ títí ó ti gbà pé súnà ànẹ́bì nìkan lọ́ọ́ mọ̀ sí ọwọ́ pẹ̀rẹ̀ lálùsúnà o pẹ̀rẹ̀ lálùsúnà o ìyẹn kọ́ ni mátà ìyẹn kọ́ ni iṣu ìyẹn kọ́ ni iṣu sáti mọ̀ wípé o ò ní kóra rẹ sínú bídíà ẹ dákun àwọn ọ̀dà pé àwọn ọmọ Sufi wọ́n ti dé wọ́n ti ń gbé orí pupa wọlé ẹ̀yin tó jẹ́ onísúnà tẹ́ ẹ pẹ̀lú mi lórí ètò ọba àjẹ ẹyọ ẹnìkan ó ṣiṣẹ́ ọ̀pọ̀ èèyàn o wàá ṣiṣẹ́ ọ̀pọ̀ èèyàn tọba jẹ́ nìkan ṣiṣẹ́ ọ̀pọ̀ èèyàn so kọtẹ love kọtẹ láìkì láti fi kàńtà orí pupa wọn èmi ò mọ pírọ́blẹ́mù wọn àwọn èèfẹ́ kí n sọ̀rọ̀ ẹ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ lọ ra fẹ́lọ́ṣìpù wá kẹ́ ti wá sí ìyẹnu ọ̀rọ̀ tárábìnrin sọ yìí àkọlé tí mo lè fún ni pé má sọra rẹ di kèfèrí nítorí àdánwò ilé ọkọ ṣe rí àwọn nǹkan kan bẹ tó gbọ́dọ̀ yé wa tí ti yé wa àdánwò ló jẹ́ nínú ohun tó gbọ́dọ̀ yé wa ni wípé nítorí kí la fi ń ṣe Islam nítorí kí la fi tẹ̀lá rẹ̀ bí Muhammad sallallahu alaihi wasallam ṣé nítorí ká lè bá àlè lówó lọ́wọ́ ni ṣé nítorí ká lè bá àlè ní àlàáfíà ni ṣé nítorí ká lè bá àlè wà ní ipò pàtàkì nínú àwùjọ ni ṣé nítorí ká bá àlè rọ́kọ fẹ́ tàbí ká bá àlè rí aya fẹ́ ṣé nítorí ọmọ bíbí ni no no no à ń ṣe ìsìláàmù nítorí ti àlọ́ọ̀hù lẹ́yìn náà nítorí ká lè wọ àlìjẹ́ náà ká lè là níbi ìyà iná. ohun tó bá wá ní í ṣe pẹ̀lú ilé ayé tó jẹ́ oore ilé ayé àǹfààní ilé ayé èyí tó bá jẹ́ oore tó bá tẹ̀ lọ́wọ́ ká ṣe èyí tó bá jẹ́ àdánwò tọ́lọ́ bá gbé wá ká sùúrù ká máa bẹ lọ́hùn. lórí rẹ̀. a gbọ́dọ̀ ti torí àdánwò ilé ayé a gbọ́dọ̀ ti torí rẹ̀ wá sọ pé a fẹ́ gbẹ̀sán lára Allah àtó ẹ̀san gbà lára Allah àtó ẹ̀san gbà lára Allah. kì í ṣe nǹkan titun kò sì ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. tí ọkọ àtìyàwó máa túká tí kan ó sì tó rí pé ọkọ òun kọ òun sílẹ̀ tí ó sì sọ̀rọ̀ ẹ̀ di kèfèrí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ tí obìnrin ọmọ wá oyún tí ó sì ti pàṣẹ bẹ́ẹ̀ di ẹni tó di kèfèrí. òpínyà lè wáyé láàrin wọn àtọkọ ẹ̀ tí wọ́n jọrọ ọmọ bí yóò sì ní ẹni tó bá àpúròṣì òun ló fẹ́ fẹ́ báyìí kókó ni pé kò ti di ọmọ láyé bí ẹni pé ọ̀nà tíyàn lè gbàlà nínú yàáná ni kíyàn bímọ láyé bí ẹni pé ọ̀nà kan ṣoṣo kíyàn lè gbà wà lè jẹ́ náà òní kíyàn lọ́mọ láyé. ọmọ ìyá mi má ti torí àdánwò ilé ayé má sọ̀rọ̀ ẹ di kèfèrí. tí a bá wo àdánwò tí ń bẹ nílé ọkọ àti aya tá bá gbé àdánwò yẹn sórí hundred percent more than fifty percent obìnrin ló more than fifty percent obìnrin ló ní. ní ìsìn bárábìnrin yóò ti lóyún ní ìsìn àmọ́ bóyá ara ìyàwó ni àdánwò wà tàbí ara ọkọ tàbí ara àwọn méjèèjì pàtó lọ́pọ̀ ọ̀gbà tí obìnrin ò bá ti tètè lóyún lé ọkọ òun ni ẹ máa dìlé lórí lọ́pọ̀ ọ̀gbà obìnrin ni ẹ máa dìlé lórí kódà nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí tó yẹ ká fi ṣe ọ̀rọ̀ ìfẹ́ òun ni kéèsì arábìnrin wa kan tó lò bí ọdún mẹ́ta nílé ọkọ tí ò ní oyún tí àwọn ẹbí ọkọ ó sì hàn sí láàrin ọkọ àtìyàwó ó hàn síra wọn wípé àtọ̀ ọkọ àtọ̀ ẹ̀ ó sì kéré àtọ̀ rẹ̀ sàn ó sì kéré ọkọ àtìyàwó mọ pírọ́blẹ́mù tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ọkọ wọn ò mọ̀ wọn ò sì fẹ́ mọ̀ wọn tákàn rí ni pé lọ́sàn-án ọjọ́ kan làwọn ẹbí ọkọ wá kó ẹrù ẹrù ìyàwó ọmọ wọn jáde wọ́n wá kó ẹrù ìyàwó ọmọ wọn jáde lẹ́yìn bí ọdún mẹ́ta tán ti fẹ́ra wọn alihamdulilayi arábìnrin yìí wọn lè kúrò ní ọkàn tòótọ́ ó sì ọwọ́ ọnà láti gbà dé ọdọ mi mi ò mọ̀ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ó sọ mátà rẹ̀ ṣé ká parí ìjà ni à ó ní ọkọ òun ló òun ọ̀pọ̀ náà sì wá ń dúró tí ò sọ wípé ẹ má kẹ́rù jáde ó sì hàn sí òun àti ọkọ wípé àtọ̀ ọkọ òun sàn ó sì kéré àmọ́ obìnrin ni wọ́n padà dìlé lórí alihamdulilayi lọ́wọ́lọ́wọ́ báyìí obìnrin yẹn ti di ọmọ kẹta lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti bí ọmọ kẹta ó ti bí ọmọ kẹta alihamudulilayi ọlọ́ọ̀bá ni wà ọmọ náà ó ti bí ọmọ mẹ́ta báyìí. alihamudulilayi so ló jẹ́ kí n sọ wípé àdánwò tí máa ṣẹlẹ̀ nínú lọ́kọláya obìnrin ní máa. ru èyí tó pọ̀ jù nínú àdánwò yẹn nínú ìdí tó fi já sí pé obìnrin ní máa forí ru èyí tó pọ̀ jù kò ní wípé àwọn ni weak sex àwọn ni ènìyàn tí ó lẹ àwọn ni ènìyàn tí ó lẹ ṣé ẹ wá rí nínú àdánwò tó tún máa ń bẹ lára àwọn obìnrin àti ọkùnrin ó ní wípé ọkùnrin míì ó fẹ́ bímọ ó níyàwó obìnrin míì náà ó fẹ́ bímọ kò fẹ́ lọ́kọ tóbìnrin yóò sì yọlẹ jùlọ. obìnrin àdánwò lè pọ̀ lára rẹ̀ débi pé kò ní rí ilé ọkọ gbé tí ò ní rí ilé ọkọ gbé. ó lè jẹ́ àdánwò spiritual àdánwò ti jínù ó sì lè jẹ́ àdánwò àfọwọ́fà ara rẹ̀ ó lè jẹ́ ni tí kìí gbọ́ràn. ó lè jẹ́ ẹni la máa ń lagídí ó lè jẹ́ ẹni tó ga sí pé eh, tí ó jẹ́ aláìmoore sí ìkí ọlọ́run ẹni tó wà ní ọkọ tó wà ní ọkọ tó wà ní abẹ́ òrùlé ọkọ rẹ̀ tí ń jẹ tí mu tí ò sì yé banújẹ́ títí tọ́rọ̀ ọkọ ẹ̀ bá fi sú òun náà ó kó sínú àdánwò ti ẹnu oríṣiríṣi ọ̀nà ni obìnrin ń gbà á kó rẹ̀ sínú àdánwò nígbà tó bá wá àwọn kan mọ̀ sọ wípé àwọn àlùsúnà lọ́kùnrin wọ́n kọ obìnrin ju táńdálẹ̀ lọ wẹ́l kíkọ obìnrin kì í ṣe nínú sẹ̀rẹ́ Islam kódà kò sí òǹkà iye obìnrin tí ẹ gbọ́dọ̀ kọ́ mọ́ bí kádàrá bá ti gbé wá ni. ṣùgbọ́n tí mo fẹ́ kó yí èyí obìnrin nìyí. ọ̀pọ̀ yín ẹ̀yìn wo ibi tí ẹ ti ń bọ̀ ọ̀pọ̀ yín ni ò mọ̀ pé òun ò rí ilé dé sí gẹ́gẹ́ bí torí pé ẹni tó bí ẹ̀ bá jẹ́ ṣúfí tó sì jẹ́ obìnrin tọ́lọ̀ ń wá lọ̀ ọ́ tó orí ilé ọkọ dé sí tó jó ń súnà ṣérù rẹ ló yẹ kó o ní pọ́blẹ́mù ilé ọkọ tó fi wá padà sọ́dọ̀ ń ṣúfí ó ń ṣúfí tí ó sọ ọ́ di kèfèrí ṣùgbọ́n àwọn èyí sábà mọ iyì ilé ọkọ. ó dìgbà tó tó yíwọ́ fún wọn. so kókó tí mo wá fẹ́ sọ lálẹ́ yìí ni wípé ó ti yíwọ́ fún ọ náà ó ti yíwọ́ fún ọ̀rẹ́dì má jẹ́ kó àfẹ́tì ẹ̀sìn rẹ. ṣe rí dídàbọ̀ kọ́mọ̀ fóbìnrin ọ̀pọ̀lọpọ̀ ọnú wọn ajá tí ó sọnù kì í gbọ́fi ọdẹ ajá tí ó sọnù kì í gbọ́ ìfi ọdẹ. àwọn èèyàn ń pt obìnrin nígbà míì ṣe ń pera wọn ní single mother wẹ́n ó yẹ pt wọn ṣùgbọ́n tá a bá gbọ́ wúlẹ̀wúlẹ̀ ohun tó sọ wọ́n di single mother a mọ̀ wípé àfọwọ́fà wọn ni so kókó tí máa fẹ́ fi ilẹ̀ fún lálẹ́ ní wípé a gbà pé àtàfọwọ́fà ni o àti àfẹsẹ̀fà ni o a gbà pé kádàrá ni ọ̀nà kan tàbí ọ̀nà míì ni àdánwò gbà ṣẹlẹ̀ ṣẹ̀dá bí èèyàn bá gbọ́n tó jẹ́ ọ̀jọ̀gbọ́n kò mórí bọ́m̀bẹ̀ àdánwò ọlọ́run gbèlè tàṣẹ́ni tó gbọ́ tó fẹnu họra tí àdáwò bá ti wá dé bá yẹn ẹ̀yin obìnrin tí àdáwò bá ti dé bá wọn sọ̀rọ̀ di wípé ilé ọkọ yín ò ṣe gbé mọ́ ẹ má wàá sì torí bẹ́ẹ̀ di kèfèrí torí ẹ̀ lè gbẹ̀san lára ọlọ́run ẹ̀ lè gbẹ̀san lára ọlọ́run so ìhàlẹ̀ ni kírú èèyàn bẹ́ẹ̀ wá bá mi kọ́dé rò pé ìyẹn máa mú fún mi pé òun ò sì rí ibi dé sí àwọn òbí ìwọn àwọn ṣúfí ni tó sì mọ̀ pé èmi èé fẹ́ gbọ́rọ̀ ń ṣúfí <laughs> tọ́mọ̀ kí èmi fẹ́ gbọ́rọ̀ ń ṣúfí ok so ohun tó yẹ kẹ́lòmí ò ṣe tí ó fi rí lé gbé òun ni ọ̀mọ́ ṣe. tó fi di pé máa lọ bí o ti wá. tóbi bá ti wá kó rẹ̀ sínú àdánwò yẹn nínú nǹkan tí mo fẹ́ kó yí wa ni wípé tọ́ ọ bá wá ti torí ẹ̀ lọ di yìí ọkọ tó kọ̀ ọ́ sílẹ̀ òun kọ́ sọ ọ́ di kèfèrí o ìwọ lọ ò gbádùn o. nítorí wípé obìnrin tó mọ̀ fóun ò rí lédè sí bí obìnrin tó dá sí pé àwọn òbí rẹ̀ Christian ni wọ́n kò rí lédè sí bí obìnrin tó dá sí pé àwọn òbí rẹ̀ ó ń tọ̀rí kọ̀ ni wọ́n ló ń sì dá níyà kọ̀lìríyà ni wọ́n irú obìnrin bẹ́ẹ̀ kò rí sí ní abala imeni ní abala akida. ìkíní kejì wọn ò rí lédè sí nà ìwọ tọrọ ẹ wá rí báwọn kọ ọ ti mọ pé ọlọ gbalé ni o ọlọ gbalé torí gbogbo ọ̀nà ọ gbọ́dọ̀ lajú lẹ̀ kí àdánwò tó dé bọ́ ọ kọ́ wá kọ́ wá ti pàṣẹ bí kèfèrí kọ́ wá máa sọ lọ́jọ́ wájú wípé ẹ̀ ẹ̀ àfáà súnà kan ẹ̀ tó fẹ́ mi tájọ́ ọ̀nà ló sì pèmí sínú súnà ṣùgbọ́n àárín wa dàrú dàrú ẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ jẹ́ kọ́rọ̀ ẹ wá ta báyìí ó ní excuse níwájú ọlọ́run ọba sọ̀rọ̀ nítorí àdánwò tó ṣẹlẹ̀ sí ọkọ rẹ̀ kò sí tó kan ọkọ rẹ ma ẹ ti túká ẹ ti ti nígbà tó o pé òòrí bídé bídé sí lédé sí wá ẹ̀tọ́ ògbọ́nà wá ẹ̀tọ́ ògbọ́nà wá òṣèpé ọkọ rẹ. ọkọ rẹ. ẹ̀sìn gbé ọkọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí gómìnà gẹ́gẹ́ bí pẹ́sidẹ́ǹtì gẹ́gẹ́ bí rúlà gẹ́gẹ́ bí king ọ̀wá mọ bó ṣe ṣe pẹ̀lú rẹ̀ títí ọ̀rọ̀ fi wá di pé máa lọ bí o ti wá. ìyẹn ní abala àwọn ọkùnrin tó gbádùn tó jẹ́ onísúnà gidi tí wọ́n jẹ́ ọkùnrin gidi tí ń ṣe súnà tí ń mógún tó nù ilé rẹ̀. tọ́lọ́n bá ti pé kó orí ibi sọ ẹrù rẹ̀ kà. bọ́ọ̀ ṣe ní bọ́ sọ́wọ́ CIO bọ́ọ̀ ṣe ní bọ́ sọ́wọ́ road safety lókù tọ́mọ wà. orí gáràjì gbé ọkọ̀ sí ó gbénu gáràjì ní mọ́lọ́sẹ́gùn títí ọ̀bọ̀sọ́wọ́ fíhẹ́hó ọ̀bọ̀sọ́wọ́ ló ṣe sí tóbi bá ti rí ilé ọkọ̀ jókòó sí gbogbo sọ́kọ̀ ẹ̀ bá ti ń fẹ́ ni kó ṣe ní dáadáa tó ti á di wípé òní ẹjọ́ ọ̀nà àròyé òní ẹjọ́ ọ̀nà àròyé àwọn ọkùnrin kan bẹ tí wọn ò láìsí gbogbo nọ́sẹ̀sì wọn ana after ọkùnrin ọba àkọ ìyàwó kò bá ìyàwó ọgbọ̀n kí wọ́n tó ń kà kọ́ ọmọ káńsù kọ́ ọmọ kọ́ kàlẹ́ndà pé ó di méjì tó kọ̀ ó di méjì ó di mẹ́ta ó di mẹ́rin máa kà á lọ. àràkọọ́lẹ̀ pé tọ́ba àtẹ táìmù tán bá ka ìyàwó ọkùnrin tí ń bẹ lábẹ́ òrùlé rẹ̀ kò gbọ́dọ̀ kọjá mẹ́rin kí wàá lẹ́yìn obìnrin mọ̀ ara yín sí. bí èsì ọ̀wá ń sọ ní ìsìn wípé òòrí bi dé sí pébi tó dé sí o pé wọ́n lè sọ ọ́ di kèfèrí ọ̀sẹ̀sẹ̀ mọ́ ní òní. sọ ọ̀sẹ̀sẹ̀ mọ̀ pé àwọn òbí rẹ̀ ò ní kó súnfì ni wọ́n. ẹ ń bá lóòbí tó dóṣù wí òbí wọn ò gbádùn náà kò gbádùn kò lálàáfíà tí bàbá rẹ àti ìyá ẹ bá jẹun ti dà níyà bó kọ́ dìríyà bàbá rẹ ò gbádùn kò lálàáfíà nù. nígbà ọlọ́wọ́ ayọ tó kú tó sọ́wọ́ ṣé kò yẹ kó o ṣe àṣerílégbé tí ọ̀rọ̀ òfin ní kò tí ì sí garanti wípé tá a bá rí ọkọ tá a bọ́kọ sọ̀rọ̀ tá bá gbọ́ ọkọ kò tí ì sí garanti wípé àtúnṣe ó wáyé torí pé a gbọ́dọ̀ fi igi ọ̀gẹ̀dẹ̀ gbómi ọkà kaná fúnra wa àti ìmọ̀bi tí ọ̀rọ̀ yẹn dé dúró lọ́dọ̀ ọkọ tọ̀ nítorí wàá kó obìnrin bẹ́ẹ̀ kù obìnrin tí bàbá ẹ̀ jẹ́ súfí tàbí obìnrin tí àwọn òbí ẹ̀ jẹ́ kírísítẹ́nì òun ni pé ohun tó bá fi lè mú ọ tó o bá fi máa ṣe tí ọkọ rẹ bá fi ní kó o máa lọ tàbí wọ́n fún ara rẹ lọ pa ẹrù rẹ mọ́ lọ tó ń gbọ́ ọ wà bó ṣe rẹ́ǹtì lé ni o. ọ wà bó ṣe rẹ́ǹtì ilé ni òfin tó dì ọ́ ni pé ọ gbọ́dọ̀ takété sí àwọn ẹbí rẹ tí wọ́n lè kó bọ́ ọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ìwọ wo nǹkan nígbà tí àwọn sọ̀hábà gba Islam lọ́jọ́ kìíní àná bíi kí ọkọ kó gba Islam kíyàwó má ti gba Islam bíi káya kó gba Islam kọ́kọ́ má ti gba Islam kí bíi kí bàbá kó gba islam kí ọmọ mọ́ ti gba islam bíi kí ọmọ kó gba islam kí òbí mọ́ ti gba islam. àwọn kèfèrí ìlú mẹ́kà àwọn ọ̀sẹ̀bọ̀ ìlú mẹ́kà wọ́n sì ń finá mọ́ wọn wọ́n ń jẹ wọ́n níyà. nígbà tó di pé ìyà yìí dójú ẹ̀ tó dójú àmì tó di wípé ṣé kìí ṣe pé ẹ̀sìn ó mọ́ wa lọ́wọ́ rèé. ọlọ́ọ̀lẹ́sìn gbọ́dọ̀ bọ́ mọ́ yín lọ́wọ́ o ẹ̀sìn gbọ́dọ̀ bọ́ mọ́ yín lọ́wọ́ nítorí ìfòòró àwọn ọ̀ṣẹbọ o tọ́ba wá kànrán kẹ́sìn mọ́ yín lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀sìn yín sápò mọ́ka ẹgbẹ́ ẹ̀sìn yín ẹgbẹ́ sápò ní mọ́ka ìdí nìyẹn táwọn sọ̀hábà tí ọkọ tó fi kó mọ́kà lọ sí mọ̀dínà tàbí aya tó fi kó mọ́kà lọ sí mọ̀dínà tàbí ọmọ tó fi kó mọ́kà lọ sí mọ̀dínà tí wọ́n já ẹbí wọn jù ú lẹ́nu torí ẹ̀sìn ìdájọ́ tí ń bẹ lórí ìwọ obìnrin tó rí ilé dé sínú ilé ọkọ ò gbọ́ òtúrílé àwọn òtúrí ọ̀dọ̀ àwọn òbí ẹ dé sí ìdájọ́ àlèyígbéra ní bẹ lọ́rùn rẹ̀. ilé ọkọ ò o ò sì rí ilé ẹbí rẹ dé sí ìdájọ́ tí ń bẹ fún ọ ni pé antohajira kú irú obìnrin bẹ́ẹ̀ kò ṣe ìjìra lókù so ọ ṣe ìjìra ni o tó o bá lọ fi ẹ̀sìn lẹ̀ kọọ lọ kọ́ǹtò fóònù àwọn òbí rẹ ọwá ni hẹn ìkúkú rẹ kìí rẹ nígbà tí àfáà tí ń gbé àfáà tí ò gbọ́ kò pọ́dẹ́gbẹ́ káàfọ́ ò gbọ́ sábà bẹ́ẹ̀ ètò tí wò wọn ara rẹ wọ́n ẹ̀ tó wọn ara rẹ ẹ́ wọ́n lóbìnrin rere wọ́n ròyìn obìnrin rere ìròyìn mẹ́ta péré níbẹ̀ lára obìnrin rere ìròyìn péré lóbìnrin obìnrin rere rẹ̀ obìnrin rere tọkọ ẹ̀ bá wù báyìí inú ọkọ rẹ̀ ó ọkọ ó rí ìdùnnú nínú ojú ìyàwó rẹ̀ ìgbà tọkọ ti wojú kan ọmọ ìgbàkígbà tí ọkọ ẹ bá ti wojú ẹ báyìí ọ wà múdì ni ìbànújẹ́ tí ò ní bẹsíìsì kẹta ju pé ọkàn kó rẹ sínú ìbànújẹ́ ayé lọ ọ wà múdì. ìròyìn kejì tí ọkọ ẹ bá para àṣẹ fún yóò tẹ̀lé sọ ọmọ gbọ́nà èyí gbọ́nà. ìgbọ́ràn ó sọ́kọ ẹ bá ní ọmọ ṣe ló ṣe ọ àmọ́ parọ́ sọ́kọ ẹ bá ti wá ka ọmọ ọmọ parọ́ ọmọ parọ́ ọkọ ẹ sì mọ̀ sí pé ọmọ yìí kì í gbọ́ràn ọmọbìnrin yìí kì í gbọ́ràn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ló wá wọ́ọ̀sì jù tóbìnrin ní obìnrin tó bá tọkọ rẹ̀ si n'ile sí nílé yóò dáàbò bo ara rẹ kò ní rìnrìnkùnrin yóò sì dáàbò bo dúkìá ọkọ rẹ yóò dáàbò bo ara rẹ yóò dáàbò bo dúkìá ọkọ rẹ lẹ́yìn ọkọ rẹ ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa fẹ́ rí ṣe obìnrin tó wà ní ọkọ pàápàá jùlọ àwọn tó jẹ́ lẹ́hà wọ́n máa rí ìyẹn tọkọ wọn bá ti ń lé òun ní rìnrìn ìyà wọn sì mójútó dúkìá ọkọ wọn wọn ò ní bà irinṣẹ́ ọkọ wọn jẹ kọkọ tó dé ṣùgbọ́n tó bá kàn án wípé ẹlẹ́à ṣe nǹkan báyìí nǹkan mìíràn ni ó ṣe nígbà ọmọ kó òní sàṣẹ ọkọ rẹ kí lọ wá sí ilé ọkọ fún jókòó sílé bàbá rẹ náà bẹ́ẹ̀ náà sì ní kó ga sí pé kọ́kọ́ rẹ̀ ó wù ọ́ kó ga sí pé ni ó lára rẹ̀ kọ́ mọ́ mọ bó ṣe máa fi ìdùnnú ọpọ ẹ mọ́ra. ńgbọ̀ bá padà sílé yín ọmọ wọn ara rẹ̀ ọwá nílé yín kò ṣeé gbé ọ̀sẹ̀ ẹ̀mọ́ ni ò ní ò ṣeé tọ́ọ̀sẹ̀ mọ́ ni tébọ̀ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ́n tó ọmọ pé ní bàbá rẹ̀ ò tẹ́ padà sí ẹlòmíì tẹ́rí different issue ni ọ̀rọ̀ yìí ẹlòmíì ọ̀rọ̀ àkìdá nílé wọn ò fi ṣe padà sí fún un bẹ́ẹ̀ bàbá wọn jẹ́ mùkádámù àbò jẹ́ ṣéhù àbò jẹ́ ṣéhá and so on tàbí àwọn òbí ẹ̀ jẹ́ christian àkídà ìṣùnú ẹlòmíì ilé bàbá rẹ̀ ò ṣe padà sí fún torí wípé bàbá rẹ̀ ò kọ́ ilé tó lè gba arú rẹ̀ sílé ìwọ̀nba lé tí bàbá rẹ̀ kọ́ kò lè akọmọdé kò lè kò lè kò lè yọ yàrá kan lẹ̀ fún un a ń bẹ̀lẹ̀ tàṣe tí bàbá rẹ̀ ò tiẹ̀ wulẹ̀ ga sí pé rúmà ń palọ̀ ni bàbá ẹ̀ rẹ́ǹtì so ìwọ tí mi rẹ tó rẹ̀ǹtì rúmà ń palọ̀ tó wà ní ọ̀dọ̀ ọkọ rẹ tó ń ṣàfọ́fà fẹ́ padà sí kódà tí bàbá ni fẹ́ máa sùn róòmù lọ́mọ sùn ní àbí pálọ̀ ẹ̀yin obìnrin ẹ lọ ronú dáadáa o Yorùbá máa ń pòwe kan wípé agọ̀ tá a gọ̀ tá a fi rí ilé ẹni sùn ó sàn ju ọgbọ́n tá a fi sun àtìmọ́lé lọ o bí àtìmọ́lé nílé bàbá rẹ jẹ́ fún ọ lẹ́yìn tó o bá ti gbà lé ọkọ bí àtìmọ́lé ló jẹ́ fún ọ. and in most cases ilé òbí sábà rọrùn fáwọn obìnrin ní ìjọ́hun àná nílùú Ìbàdàn wọ́n máa ń ní obìnrin dálé moṣú àwọn obìnrin tí wọ́n máa ń sábà dálé moṣú bí ọlọ́mọ kan bí ọlọ́mọ méjì yóò padà sí agboolé bàbá rẹ̀ ní ìsìn agboolé ò sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ agboolé ló ti dahoro ọ̀pọ̀lọpọ̀ agboolé ló ti dahoro àwọn ilé táwọn adélébọ̀ tí wọ́n dé sí ń jọun tí wọ́n fi ń pera wọn ní olùdálémosú kò sí mọ́ now so ní abala facility kò sí ní abala àkídà kò sí ẹ̀sìn òsì gbọ́dọ̀ bọ́mọ́ ọ lọ́wọ́ kí ló kù ọ̀kù ó ṣe é jíra nì wàá ṣe é jíra so gbogbo ẹ̀yin tó dá sí wípé either spiritually or physically àdánwò sáàbí pé òrílé ọkọ̀ gbé kókónù yálà àrìjẹ̀nù ló tí ọtí ikú ti ní yálà ìfẹ́ ẹnu ẹ̀ ló tí ọtí ikú ti ní in fact mo tún gbọ́ kéèsì kan lónìí ẹni tá a lérò pé jínù ló ń dààmú rẹ̀ ẹni tá a lérò pé jínù ló ń dààmú rẹ̀ tó dá sí pé tí bá ń lálé ọkọ báyìí tí bá ń sọ̀rọ̀ sọ́kọ tí bá ń pariwo lọ́kọ lórí tí ó tún fi àwọn ẹ̀sùn rọ́ àwọn ẹ̀sùn kábíyèsí kábíyèsí kan ọkọ at the end wọ́n gbé káàkiri orúkúyà wọn ò rí oríta jínù lára rẹ̀ wọ́n wá rí wípé àdámọ́ ni. ọkọ ẹ ti fẹ́ lè lọ tẹ́lẹ̀ grace pé ṣé kìí ṣe pé jínù ló ń mú obìnrin misbehave báyìí ṣé kìí ṣe pé jínù ló ń gbẹnu sọ̀rọ̀ báyìí ọ̀dà ẹ jẹ́ ká fún ní tráyà ẹ jẹ́ kí wọ́n gbé lọ sílé orúkúyà wọ́n káàkiri orúkúyà wọ́n ṣe orúkúyà àpẹẹrẹ tí tí wọ́n fi mọ̀ pé jínù bẹ lára rẹ̀ wọn ò rí wọn ò rí lọ́kọ́ wá ní báyìí o òun ti ṣègbìyànjú tó báyìí any subsequent problem ilé wọn ni ó láǹdì sí so kí wọ́n bá tún kọlu lẹ́ẹ̀ ní ìsìn ẹ̀sùn ní àwọn alùsùn náà yẹn wọn ò ní sùúrù wọn ò ṣe bá wọn ò ṣàwo ẹ ti wà ń bẹ̀ nígbà tí gbogbo wàhálà ń ṣẹlẹ̀ ẹ ti ń bẹ̀ àti wípé ẹ̀ṣẹ̀ wo ní bẹ́ẹ̀ bí kíyàn kọ́yàwó náà ẹ sọ ibi tó bá wà ní tí àfúnra ká lọ kalẹ̀ lókè sẹ́ni kalẹ̀ mọ́ tí àká ìtọ́nà fi mú nínú ẹ̀ṣẹ̀ wo ní bẹ́ẹ̀ bí kíyàn kọ́yàwó wọn ò ti sọ́rí lórí ẹ́písòdì ọ̀rọ̀ ọ̀fẹ́ kan wípé kò sí n tó kéré jù tọkùnrin ò lè fi kọyàwó nínú mistake tí obìnrin bá ṣe àfi ọkùnrin tó bá lè ṣe mudarot tó bá lè ṣe mudarot tí mo tún ṣe ń jẹ́ òní tó lè máa ṣe ápù tó lè máa ṣàmójúkúrò fún un tọ́lẹ́ránsì ọkùnrin ó vérì tọ́lẹ́ránsì wa bá a ti máa ń lè ṣe ìfaradà ó vérì. so mẹ́ni tó o bá fẹ́ ní kókó mọ ẹni tó o bá fẹ́ ní kókó ìwọ ló fẹ́ rí ilé ọkọ gbé ìwọ ló fẹ́ rí ilé ọkọ gbé ṣe rí ilé ọkọ ìbá àgbéyàrá kan ààfin ni ilé ọkọ ẹni ìbáàjẹ́nu yàrá ẹyọ kan báyìí lọkùnrin ní ìkápá láti gbà ààfin ni ààfin ni ìwé mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ní ìbẹ̀rẹ̀ ayé mi yàrá tí mo gbéyàwó sí kò yàrá tí mo ń lò ní ìsìn yàrá tí mo gbé gbéyàwó sí ta bá ti gbé bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ eh, ẹsẹ̀ ògbèjì ló kù ẹsẹ̀ ògbèjì tẹ́nìkan odò fẹ́nìkan láti kọjá ló ṣẹ́kù kò sáàyè tábìlì. ọkọ̀ ṣe wá fẹ́ ìwọ ọwọ́ àmàmà fọ lórí di yàrá kan ọ̀hún tún mọ bó ṣe rí bẹ̀gbẹ́ àtìgbà tó bá tó lálẹ́ sílé yín. ọ̀sẹ̀ wá tó ń sọ wípé ilé yìí ò ṣe padà sí kí ló fẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ kí ló kí ni kí ló fọpọlọ rẹ rò tí òjò fi lè sẹ́ǹsì òfin tó ká dì ọ́ ni wípé ọ gbọ́dọ̀ di kèfèrí no matter your condition ọ gbọ́dọ̀ di kèfèrí torí tó o bá lọ di kèfèrí. nítorí tó ò rí ilé ọkọ gbé ọwọ́ padà sọ́dọ̀ àwọn òbí rẹ tí wọ́n ò gbádùn tí wọ́n ò lálàáfíà ó tún wá kó bá wọn náà lọ́ba lọ di mùrídá lọ́ba lọ di ṣe há kẹ wá bàjẹ́ tán ráúráú nù ọ̀rọ̀ rẹ wá dàbí ọ̀rọ̀ ẹni tí àgbàrá ń gbé lọ tó ń wá ní tí ó dìrọ̀ mọ́ tó wá lọ dìrọ̀ mọ́ ọ̀rọ̀ pure water àtàgbàrá ń gbé lọ nínú òun àti àgbàrá nínú òun àti ọ̀rá pé wọ̀tà èwo ló fúyẹ́ jù ọ̀rá pé wọ̀tà ni. ẹ̀yin obìnrin wa ẹ lọ tẹríba fọ́kọ ẹ̀rí lórí social media àwọn obìnrin kan tiẹ̀ máa ń sọ̀rọ̀ sẹ́pẹ́ lẹ́kọ̀ọ̀kan mo máa ń mo máa ń pàdé ọ̀rọ̀ wọn bó tilẹ̀ gà sí pé àwọn ẹni wọn ò lẹ́sìn wọn ò lẹ́sìn wọn ò lẹ́sìn ẹ̀yin náà sì mọ́rọ́ àwọn obì tí mò ń wí kọmọ mọ kan o ní méjì o kọmọ ní mẹ́ta tí màá tẹ̀ ń sọ náà. yóò sì sọ̀rọ̀ yẹn kókó ọ̀rọ̀ rẹ̀ yóò sì ṣe tẹ́sí Islam sọ. máa tún wò pé sáwọn obìnrin wọ̀ máa gbọ́rú eléyìí gan ni ó tún bá fi lè mú àwọn tí wọ́n irú bó ti yẹ kóbìnrin ó máa ṣe lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ó fi lálàáfíà tó fi rí ọkọ gbé a àga sí wípé òdodo ni Islam sọ. àwọn ètí mo gbọ́ recently ọ̀kan sọ wípé ìwọ ìwọ arábìnrin ìntọ́kọ̀ rẹ̀ òrónú rẹ̀ ìwọ fún ara rẹ̀ lójó mọ́ ríro. ọkọ rẹ ronú pé yóò fẹ́yàwó mi ìwọ fún ara rẹ ló jó kí làkàyè ò sí pé ó dàbẹ ni pé wọ ilé yóò fẹ́ gbádùn yé fẹ́ mi. ọwọ́ aṣọ báwọn obìnrin ìwà tí wọ́n máa wù tí máa ti ọkùnrin lọ síbẹ̀ ṣírọ́ ló wá pa ni kò parọ́ bẹ́ẹ̀ náà ni ọ̀kan sọ nípa obìnrin tọkọ ẹ̀ lé jáde tó wá ń padà ń bẹ̀bẹ̀ anyway bá a wí ogún bẹ́ẹ̀ a bá pọ̀ ọgbọ̀n ajá tí ó sọnù kò ní gbọ́fẹ̀ ọdẹ ní ìsìn ó ti rẹ òun báyìí ní ìsìn oṣù méjì péré ló ti gbóògbà tó bá ń ṣẹlẹ̀ mo ń bẹ láyé o mo ń bẹ láyé mo ń bẹ láyé o gbogbo àti fi kúrò ní ọkọ kò jẹ́ ń gbọ́ ọ̀sẹ̀ kìíní lọ kò jẹ́ ń gbọ́ ọ̀sẹ̀ kejì lọ ó sì ń gùn ó sì ń gùn ọlọ́tí apóṣù méjì báyìí lọ́sẹ̀ àmọ̀ pé ọkọ̀ òun láàfà tó lè fẹjọ́ ẹ̀sùn abẹ́rẹ́ báwọn ah, ẹ̀yin obìnrin ah! ọlọ́run jẹ́ kẹ́ ẹ gbọ́n sẹ́rí ẹlọ́mọ kìíní kan dájú wípé obìnrin tí wọ́n bá fi lè sí pé bí ọmọ méjì mẹ́ta lásìkò tá a wà yìí obìnrin tí wọ́n bá fi lè sí pé ó ti bí ọmọ méjì tàbí mẹ́ta lásìkò tá a wà yìí tọ́rọ̀ ẹ̀ bá ẹ dàrú ilé ọkọ yóò pẹ́ lé bàbá rẹ̀ bí lè bàbá rẹ̀ ò bá sì gbà mọ́ yóò pẹ́ níbi tó bá ti lọ rẹ́ǹtì ilé. ìdí ni wípé ọlọ́mọ kankan bẹ́ ńlẹ̀ ti ń rárẹ̀ lọ́wọ́. ìdí ni wípé obìnrin ọlọ́mọge wọ́n pọ̀ tí wọ́n bá sì ti rí àgbàlagbà kan tí ọmọ tọ́jú wọn wọ́n ti sá àti fẹ́ lójú ẹsẹ̀. wọ́n ti sá àti fẹ́ lójú ẹsẹ̀ rò dáadáa ní o ti yílè lọ́wọ́ ní ìsìn o ti yí lọ́wọ́ ní ìsìn nígbà ìní tí ìgbọ́wọ́ ọ̀rẹ́ mi ò tí ìgbọ́ ọ̀rọ̀ ẹnu ọkọ o ọ̀wọ́ wípé n tó fún mi ní reaction ni wípé ó sọ fún mi wípé o sì mọ àwọn òbí rẹ ètúrò àfáà ló fi di onísùnà tó bó ṣe padà sí ọ̀dọ̀ àwọn òbí rẹ yẹn wọ́n padà sọ́dọ̀ ń bí díà ọmọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni báwo bí yorùbá dùn wọn lálàáfíà ọmọ tẹ́lẹ̀ ni ẹ ṣe bọ́ ọmọ wáyé tó ò ṣe ìfẹ́ ọkọ rẹ wáyé tọkọ ẹ fi ń suspect rẹ wáyé tó fi rìn ní suspicion ẹ máa wo ẹ̀yin obìnrin ẹ tẹ́rí tẹ́ bá ti ń ro iwájú ẹ máa ru ẹ̀yìn. tẹ́bá ti ń ru ẹ̀yìn ẹ máa wájú àní tá a àtúnṣà ọ̀gbọ̀tẹ́ mọ́ sọ pé bóyọ̀ bá ti mọ́ sọ̀rọ̀ yìí o wọ́n á ní tóbìnrin bá pàtọ̀ rìn tóbìnrin bá tọ rìn èwo nú méjèèjì ni ó lẹ́sẹ̀ jura wọn lọ obìnrin ni tí wọ́n ń ni. Allahu akbar ẹ mọ̀ kí wọ́n bu yín ni ẹ mọ̀ kí wọ́n sọ pé ìṣòro yín lọ́pọ̀ jù ní ṣe tọkùnrin bá tọ àtọ̀rìn tóbìnrin bá tọ àtọ̀rìn èwo ni ó lómi lẹ́yìn ẹsẹ̀ omi burúkú lómi yẹn omi ìtọ̀ omi burúkú ni omi ẹ̀gbin ni omi ẹ̀gbin ni ìsí wọn rí sí Yorùbá sọ láti fi sọ wípé ẹ̀yin lẹ ní pírọ́blẹ́mù jù lẹ́yìn wá ń sọ lónìí nísọ wípé ẹ̀yin lẹ bẹ́tà pé láàfin ló bẹ́tà láìpọ̀ ọkùnrin wà láìrọ́ lẹ́pa. bí mo ṣe wà ní ìsìn bẹ́ẹ̀mì ṣe wà ní ìsìn lọ sí bọ́mọ mi ṣe wà nílé ọkọ tí mo ti wọ kù girama tí n bá gbé ìkéde bọ́ta pé mo nídìí ọlọ́mọge àwọn tí ó submit application wọn ò ní mọ lẹ́yọ kan ò ní mọ méjì bọ́ tí n bá jóbìnrin tí n bá jóbìnrin tí wọ́n gbọ́ pé ọmọ mi ti wà ní ọkọ tí wọ́n gbọ́ pé ọmọ mi ti pé bíi mẹ́jọ tí mo bí mo wá gbé bọ́ta pé ẹ dákun mo nídìí ọkọ hmm. èsì ni máa yọ owó omi ni máa yọ owó omi. esi ní máa yọ owó inú lọ́rọ̀ ó tí n bá lọ jẹ́ obìnrin ni tí mo ti ti wọ ipò tí mo wọ̀ yìí kí n wá lọ sí orí íńtánẹ́ẹ̀tì àgbáyé kí ni mo nídìí ọkọ àwọn èèyàn kà máa sọ pé grandma go and sleep àwọn tó bá fẹ́ kọ́mẹ́ǹtì wọ́n kàn mọ́ ní grandma go and sleep it is time for your sleep go and sleep ni wọ́n mọ̀ sọ. bọ̀ tí irú mi lọ́kùnrin tó bá lóun nídìí obìnrin ní ìsìn ha wọn ò yàpàdé ni ètí ò tí bímọ rí yọ yọjú eléyìí tí ò tí lọlé ọkọ rí yọ yọjú ètò ti bímọ méjì yọ yọjú ìwà bíi tí ó takú sí ètò ti bímọ mẹ́ta yọ yọjú torí pé ìbànújẹ́ ńlá ló jẹ́ fún obìnrin tí ò rí ilé ọkọ gbé. ìbànújẹ́ ni gbogbo ọ̀nà ní kẹ́ gbàdáàbò fún ilé ọkọ yín gbogbo ọ̀nà ní kẹ́ gbàdáàbò fún ilé ọkọ yín èyí tó jódodo nu èyí tó gbódòdó nu ẹlòmíì kò sí tó lè kúrò ní ọkọ̀ wípé ọkẹ́ sí pé ọkọ̀ ń fẹ́ nìkan ní bá ń dalẹ̀ rú. and it is fifty fifty ó ṣe é ṣe kó ká sí pé ìkẹ́sí rẹ̀ yẹ rí bẹ́ẹ̀ ọ̀kan nu ó ṣe é ṣe kó má rí bẹ́ẹ̀ ok kí ìdájọ́ méjèèjì ká sọ pé rí bẹ́ẹ̀ kí ni pọ́blẹ́mù tiẹ̀ nígbà táwọn kèfèrí gan lè sọ ní ìsìn àwọn kèfèrí tó dá sí pé ìyàwó kan ní wọ́n sọ pé bíbélì ní káwọn ò fẹ́ tí ó ti dára wọn nírọ́ táwọn gan sọ wípé kọkùnrin fẹ́ ju obìnrin kan lọ kí wọ́n láti wọ mùsùlùmá tó wọ́n ga sí pé látara ìkẹfín ìkẹfín sọ́kọ rẹ ọkọ lóye kó kẹfín sí ọ ọkọ kẹfí sí ọmọ wọn ló wá kẹfí sọkọ látara kẹfí sọkọ rẹ ọ̀rọ̀ ẹ ti wá sọkọ rẹ afọ ọwọ́ aníkó lé kẹlómi wọlé olé tà ló kó bọ́ kó bára rẹ̀ kò sọ́kùnrin kan tí ó fẹ́ fẹ́ yàwó míì tí ó sọ pé yàrá abi tí yàwó kan ni ó dé sí i òun ló ní ìnáwó nára tó fẹ́ náà kí n pọ́blẹ̀mù tiẹ̀ tó bá ti wà láàyè tiẹ̀ tó pẹ́ sì ń ṣe ojúṣe tó yẹ kó ṣe wímà ká sọ̀rọ̀ kan fún mi recently ni pé àbúrò àwọn kan ó fẹ́ ó ṣe ìyàwó kejì níyàwó àkọ́kọ́ bó ti bẹ̀rẹ̀ sí dalẹ̀ rúnú pé ọ̀rọ̀ ẹ̀kẹ́ tí a tú ọkọ rẹ̀ mú ni à ẹyẹlé ní bá tán ni bóyá ọkọ ẹ̀ tutù díẹ̀ ni tó bá kọ́kọ́ fún un ní suspension bíi oṣù mẹ́fà pé lọ kí àwọn bàbá rẹ lọ kí wọn láti ẹni ọwá kí àwọn tó dé bẹ̀ tán dúró síbi tó wa ní o dúró síbi tó wa ọ̀ lè má dáná lè tèmi rú táà dúró síbi tó wa o nígbà tó bá yá mi ẹni ọmọ ọbọ̀ ńlé tó sì gbá ilẹ̀ fún yàrá rẹ̀ tó ti pa orí ó pè é by fire by force orí rẹ̀ ó pè é ọkọ rẹ̀ fẹ́yàwó kan ẹ ò ní ọdọkọ rẹ̀ mọ̀ ẹ kò yẹ kó fẹ́yàwó kejì ẹ kò yẹ ṣé wọ́n lọ bá bọ̀ ni ṣé wọ́n lọ bá sanwó lé ni. àmọ́ tó bá wọn ọkùnrin míì náà wọn ò ní action ṣé irú mi ni ìfẹ́yàwó lóbìnrin kan ó mọ̀ sọ pé kìnìkan tẹ̀lé dẹ́gbàkọ̀ òun yọ yọ ọ̀fẹ́ délé wọn nù. àní ẹ mọ̀ wọn ara yín pàápàá ẹ̀yin tẹ́ ẹ̀ rí ibi dé sí àwọn tó ti pọ̀ jù nínú ni ò rí ibi dé sí kódà ẹni tó rí ibi sí gan àbùkù ní fún ẹni tó rí ibi sí nínú yín gan àbùkù ní fún torí bàbá àwọn kọ́lé tó níyà àwọn kọ́lé yàrá tóun gbé kóun tó wálé ọkọ fún òfin rẹ́ǹtì wà láyà àbùkù ní fún à ń bèlè tà sí ìwọ tó rí gidé sí tó ga sí pé ẹ̀sìn rẹ òun ni opportunity cost tó wá fi lè kó òun lé ọkọ ọ̀fẹ́ di kèfè rí ni kọ́nà ń kó sàánú wa so tabarẹ̀ ń tó fẹ́ pè wọlé ẹ jẹ́ kí n fún ní ṣáǹsì àti pè wọlé lálẹ́ tá a bá dẹni tó fẹ́ pè wọlé kó pè sórí nọ́mbà tá a lò zero eight zero seven six one one four eight nine six so kókó ọ̀rọ̀ wa ni wípé má sọ̀rọ̀ ààrẹ di kèfèrí o nítorí àdánwò ilé ọkọ ò ní excuse níwájú ọlọ́run tó o bá sì sọ̀rọ̀ ẹ di kèfèrí kò sí tó kan ọkọ̀ iwájú ọlọ́run o ẹ yín ẹ padà túká ká wa ọwọ́ àánú ẹ̀sìn ká ọwọ́ àánú ẹ̀sìn so kádàrá sì kò lórí pé kẹ́ ẹ túká ẹ ti túká náà nu ìwọ tó o mọ benefit ilé ọkọ ọ mọ ilé ọkọ nígbà tó dá dálé mo sú nígbà tó bá ń sanwó olé sọ́gbọ́ nígbà tó bá ń sanwó olé ọmọ túmọ̀ ilé ọkọ ọmọ túmọ̀ ilé ọkọ nígbà bá ń sanwó olé tó rẹ́ǹtì nígbà tó bá di wípé ìtẹ̀mọ́sí ní kàyéfì fáwọn obìnrin mi tó dájú pé ọlọ́run sọ kẹwọn débi pé ọkọ wọn èèkàn ṣolówó ni wọn ò jẹun lápò ara wọn wọn ò jẹ tàárọ̀ lápò ara wọn ìyẹn àwọn ìyàwó ni o wọn ò jẹ tọ̀sán lápò ara wọn wọn ò jẹ talẹ́ lápò ara wọn wọn ò sanwó olégbè lápò ara wọn wọn ò ra epo lápò ara wọn wọn ò rọ ọṣẹ ẹ̀fọ́sọ ọwọ́ ọṣẹ ẹ̀fọ́sọ nìkan ó mọ̀ níye tó mọ̀ ó mọ̀ níye tó dẹ́bí ní oṣù lásìkò táwa yìí ẹ̀mọ́ tí ó ń ta ọṣẹ ìfọṣọ ni ẹ́sà àwa mọ́ ẹ́sà ọ fẹ́ kóra sínú ìbànújẹ́ òun kọ lẹ́sà sí ìbànújẹ́ nù sórí nígbà tí wọ́n bá gbélé ọ báyìí èyí ò ẹlòmíì nínú àwọn obìnrin gan ẹlòmí ti dálé mo tún rí tó ti mọ sójú òun rí ọmọ bóun ṣe ń bóun ṣe ń jágboro ah! aláwọ̀mọ̀jẹ́ ẹgbọ́n o aláwọ̀ kó jẹ́ kẹ́ ẹgbẹ́ ni irú èyí tó ti pass through experience ìdálémosú rí tí ò yẹ kó túbọ̀ tí ó yẹ kó tún gbé irú obìnrin tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí lálẹ́ yìí ó ti pass through rẹ̀ rí kìí ṣe ń tó fẹ́ láàárọ̀ ọjọ́ rẹ̀ lẹ́ni tó tún lẹ́ni tó jọ ní muskila yìí kìí ṣe ṣé ò yẹ kó ti láàánì ó tún wá rí pè ní já ìrọmọ bí ta ni máa fi gbogbo ọ̀nà tẹ ọkọ ẹ̀ lọ́rùn tá a sì wà ní àwùjọ kan tó dá sí pé tóbìnrin ọba ti rí lọ́mọ bí báyìí àwọn ẹbí ọkọ wọ́n wọ́n wọ́n ṣe bí bóyá obìnrin yẹn nìkan ló ní pọ́blẹ́mù yìí gẹ́gẹ́ bí irú kéèsì tí mo wá lẹ́ẹ̀kan torí náà ẹ̀yin obìnrin tí n bá sọ pé mo rọ̀ yín mo rọ̀ yín tí n bá sọ pé mi ò yín pé kẹ́ ẹ gbọ́ràn kẹ́ ẹ gbọ́ràn kẹ́ ẹ gbọ́ràn ẹ̀yẹ nàdà tẹ́ ẹ bá ti rí ibi sọ ọjà yín sí ẹjókòó tì í. má sọjà lẹ́sẹ̀ kó o ṣeré lọ tó bá ti rí ibi sọjà kà jókòó tì í máa bẹ lọ́hùn tì í. tí baálé rẹ bá fún ọ ní gàrí mu lọ́sàn-án ṣe àdáhàmdùbí láì bó ṣe mọ́ ohun bí gàrí ṣe mọ́ ohun tó bá fẹ́ dá iṣẹ́ rẹ̀ ṣe òun ó pọ̀ ọ́ ṣáà láwọn ẹlẹ́ àti máa ta láìlọ́ọ̀nù ní òjè ni níbẹ̀rẹ̀ ṣé máa ke láìlọ́ọ̀nù láìlọ́ọ̀nù láìlọ́ọ̀nù ìpọ́nká láìlọ́ọ̀nù mẹ́mẹ́yìn láìlọ́ọ̀nù ẹ̀pà láìlọ́ọ̀nù yọ̀ ẹlẹ́hà full hijab wọ́n wà ní ọkọ̀ tiẹ̀ ọ̀kiri ọ̀rá. òtún mọ́ré òtún mọ́pẹ́ Akbar kiri ọ̀rá kò ń èyí ń kiri ọ̀rá náà kò sí kó tó mọ́ kiri ọ̀rá kèlè kó yìnbọn mọ́ wọ́n lọ jókòó ara rẹ jẹ́ wọ́n lọ jókòó ara rẹ jẹ́ kàtígórì by kàtígórì lọ làwọn ọkùnrin o sọ́dọ̀ bá ti kan ọ̀rọ̀ ọ̀tọ̀ láti àwọn kan bẹ tó dá sí pé sábà kọ̀yàwó lẹ̀ wọn ò ní gbé bùkátà lórí ọmọ wọn mọ́ àwọn tó ń gbọ́ tó dá sí pé kò sí iṣẹ́ rí ẹṣọ́ wọn ní kò rọ àwọn lọ́rùn kan bẹ ẹlẹ́hàá kan gbé o bi ọmọ mẹ́rin fún ọkọ ẹ̀ tí ìbá ṣe mistake ọmọ mẹ́rin àbọ̀ ọmọ mẹ́ta either three ọ̀fọ̀ tó kùyà fi dé wọ́n mọ̀ gbọ́kọ lọ sí kóòtù nígbà tó kọ́kọ́ tí ò mọ sojúṣe rẹ̀ ọkọ mọ̀ tún ń yarí adájọ́ mọ̀ ni ó tún ń yarí níwájú adájọ́ adájọ́ ń sọ pé ìwà àfá ìṣe ń pé but wọ́n lọ fẹ́yàwó níjọ́ òní ó ní bẹ́ẹ̀ ni ta gbọ́dọ̀ wá bí kan tí mo tura sí àwọn tó ti wá bí nǹkan ó láwọn ti kó wọn lọ́dọ̀ ọ̀hún so ọlọ́mọ bí ó ti mọ bá bùkátà kò sí ní kó wọn kú lọ́dọ̀ rẹ rẹ ó ní bàbá pààrọ̀ ìwọkùnrin ọmọ ẹ̀wọ̀n ó ní kò bẹ́ẹ̀ wọ́n bá bí ìyàwó léèrè pé ìwọ ìyá ọmọ rẹ̀ ṣé ká fi pamọ́ sí ẹ̀wọ̀n a ó ní ẹmọ́ ṣe bẹ́ẹ̀ ó ní àwọn ẹbí rẹ̀ wọn ò ní jẹ́ kó wọn gbádùn kò parí bí. so ó ń bẹ nínú àwọn ọkùnrin kan tó dá sí wípé sórí in tó ní fún ọ tó ní òtóhun tó ọba ìjáde pẹrẹ ọ̀tún rí ìjàkan gbàmọ́ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣeé pààrọ̀ ó ní bàbá àwọn ọmọ rẹ̀ aláwọ̀ lè wá bí ilé lọ́jọ́ àlèkìyàmọ́ o lórí àìsójúṣe rẹ̀ o ṣùgbọ́n ó ní bàbá àwọn ìlé ayé a lè disqualify rẹ̀ gẹ́gẹ́ bí bàbá tóbìnrin bá bẹnu àwọn ọmọ rẹ̀ oníòfọmọ ẹ̀ lọ́kọ a lè disqualify torí pé kò tẹ́kì àwọn kí lẹ́yìn ṣeré yìí so ń jọ mí lójú ni pé obìnrin tó mọ̀ in one sense or another tó mọ̀ fóun ò rí bi dé rí bi jókòó sí ní rẹ tó ṣe ní ọkọ rẹ ẹni fojú egbòrin ni kò sọ kò ní kó fojú egbò rín ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run tọ́rọ̀ rẹ bá wá dàrú mọ́jì ọkàn ẹ̀sìn ooo ó ti gbọ́ torí bá a ti wí náà ò ní gbọ ò ní gbọ tọ́ ọ bá sì gbọ ò ní gbà ó dìgbà tọ́ ọ bá tó láǹdì sí ibi tó fẹ́ láǹdì sí. ọ̀làǹdì láyọ̀ mọ́ wà á jẹ́ kí ẹ̀sìn ọ̀bọ mọ́ torí pé ọkọ rẹ ò ní í dáhùn fún un pé ẹ̀sìn bọ́ mọ́ ọ lọ́wọ́ torí pọ́kọ̀ kò sẹ́rí ẹ̀ ọkọ rẹ ò dáhùn fún kò sí èrí ẹ̀ ẹ bá lérí ẹ̀ lọ́wọ́ kó sẹ́ndì ẹ̀ sí mi wọn ò ní bí ọkọ kan léèrè pé torí pọ́kọ̀ ìyàwó ẹ̀ sílẹ̀ lẹ̀sìn wá bọ́mọ́yàwó lọwọ. tó ìyà ọkọ ní àdáà fún kò sí tó jọ kò sí tó jọ o naam wàlékún sára ọ̀ràmùtọ́lọ̀ ẹ pẹ̀lẹ́ naam ẹjọ́ ṣé orí ètò nìyẹn ọfẹ́ dá sí ètò nígbà tẹ́lẹ̀ bí àwọn èèyàn. bẹ́ẹ̀ ni mo ti wà lórí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí. ok. nípa ọ̀rọ̀ nípa onílọ́kọ̀ọ́láyà tẹ̀ ẹ̀ sọ. yóò hmm. lọ lè sọ. á kí ọ̀pọ̀ obìnrin kọ́ ẹ̀kọ́ látara ọ̀sẹ̀ sọ yẹn. rí i pé kí obìnrin fi àbọ̀ gbélé ọkọ̀ ó sàn ju kí o fi ọgbọ́n gbélé bàbá rẹ̀. exactly. wà

nítorí pé obìnrin náà òun fá máa tó bá tẹ̀sí tẹ̀sí tẹ̀sí bá ní ìlú ìgbà bá máa tẹ̀ à òun náà padà fọkàn sí kíkú fẹ́fẹ́ rẹ̀ sí iṣẹ́ ti gbogbo ọkọ̀ pátápátá tó ṣe fún ìlú tí ọ̀nà aláàrí tí ó jẹ́ ọ̀nà ìlú. obìnrin yìí náà gẹ̀rẹ́ látara bùkátà tí gbogbo ìṣe ọkọ̀ òun náà máa sáré rí sí àbùkátà yìí ti pa òun àti lé lọ́wọ́ látara rẹ̀ ẹ wípé ọlọ́run ọba nìkan ní ìdílé lọ́dọ̀ ó ṣe é ṣe kó padà fọ́ọ̀lù ọwọ́ ọkùnrin mi èyí tó já sí pé ìyẹn kò láníyàn àti ìfẹ́ ikú kọ̀ọ̀fẹ́ bàtẹ́ ìjọba tó kó lè gbé. exactly. kò sí aburú wípé ká fọra wa o àmọ́ èyí tó ti ń lóore jù ní wípé tá a bá rí wípé àwọn nǹkan tó fa sábàbí di afẹ́fẹ́ fara wa yìí tó bá jẹ́ tá a lè lákàràdà tá a lè lábòjú kúrò èmi ò bá sọ èdè nínú ìṣèlú nítorí tí gbogbo èèyàn bá ṣe pẹ̀lú láàrin wà lórí ní ọlọ́run aṣọ ọ̀sẹ̀. bá lè ṣe é ṣe mí tètè títè mi ní ọkọ ó jẹ máa lo ipò yẹn gẹ́gẹ́ bí ọkọ náà òun náà rántí kó rántí àdìsàn náà ti kọ ó sọ yìí pé láàyè rahamu allah wọ́n láàyè rahamu allah wọ́n láàyè kẹrù láàmú ẹ̀ṣẹ̀ náà ọlọ́run ò ní kẹ́ ẹni tí ò bá kẹ́ yẹn bẹ́ẹ̀ náà dẹ̀ lọ́lọ́run ò ní àforíjì fẹ́ni tí ò bá jẹ́ kó ti fún yẹn. òun tó ní sọ́kẹ́ tó ṣe ní nǹkan àwàdùn a máa rí pé ẹ̀dá ti wá kó sẹ́ni tí lè gbé tán. ó ti kí a mọ oore obìnrin mi ò ní mọ oore àwọn ọ̀nà ìgbàgbé náà ó pọ̀ yàtọ̀ sí iye tó jẹ́ àwọn tó jẹ́ faransé a ní àwọn ọ̀kan tó ṣe wípé ipò ti ìnáwó àfẹ̀sánmá kà fún un lára ẹ̀ ni kéèyàn fẹ́yàwó ló ṣe sùúrù pẹ̀lú ẹ̀ obìnrin ò lè gbé lọ torí kò ìgbé náà ló fi gbé ní ọkọ. ọkọ náà wá gbọdọ̀ tí ó ní kí orí tuntun tó bá jẹ́ ẹ̀kọ́ jẹ́jẹ́ ìyàwó lòun gbọdọ̀ máa rí lára ẹ̀ kò sì bá fẹ́ tó tó bá ṣe àwọn nǹkan ní tó bá kú díẹ̀ káàdùn àti kó ìdí tóun náà làákàrẹ̀ tó bá wí tó lẹ̀ fà mọ́ra tó má fi ṣèké gbígbà ah, ilé ìtòṣe àti tó máa lọ ìdíkọ̀ yẹn oníṣìdíkọ̀ yẹn ọkùnrin ti rí ó mọ̀ dájú pé tó bá ju obìnrin lọ sí ìyá sọ ẹ ṣeun ẹ ṣeun ẹ mo fẹ́ sáré mú ọ̀rọ̀ méjì wá mo appreciate àmọ̀ràn tẹ́ fún àwọn ọkùnrin àti àmọ̀ràn tẹ́ fáwọn obìnrin ṣùgbọ́n the other side of history kí àìrí ọkùnrin kan tó ga sí pé bíyàwó ẹ̀ ṣe ṣe mistake ẹyọ kan báyìí ló sì gbé gbèsè pé mo lọ lé yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí ìròyìn àtàkọkùnrin jíjì ò ní tó wéwù. ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ni wípé kódà tóbìnrin bá rìpíìtì mistake tọ́kọ ẹ̀ bá ti kọlù attention ẹ̀ sí tọ́ bá ti àjọ́sì ọkùnrin èlé obìnrin lọ sílé bàbá rẹ̀ now the problem is wọ́n ní ká gbà pé aláàbọ̀ làákẹ́ lóbìnrin wọ́n ní ká gbà pé aláàbọ̀ ẹ̀kọ́ ni wọ́n ǹjẹ́ àwọn gangan gbà bẹ́ẹ̀. láti dáadáa àwọn àwọn náà ní ipò ìjọra ẹni lójú. that is it. so ọ̀gá méjì ò sí lè wà ní mọ́tò kò sí obìnrin kan tó di alẹ́ nílé ọkọ rẹ̀ àti kó jẹ́ obìnrin kan tó dá sí pé kì í ṣe mọ̀láìkà wà ní ó sì jẹ́ obì kan tó dá sí pé ìgbàkígbà tó bá ti ṣe mistake tọkọ ẹ̀ bá ti pàkíyèsí ẹ̀ sí ìmọ̀ tọrọ àforíjì á sì kọ̀rẹ́tì ara rẹ̀ kò sọ́kùnrin tí ò mọ̀ pé òun gan ọkùnrin ló pé but the problem ni wípé òkè ní ìsìn obìnrin tó fẹ́ adájọ́ tàbóbìnrin tó fẹ́ lọ́yà ṣe é mọ̀ pé irú obìnrin kó tó lè tẹ̀rí bẹ́ẹ̀ yóò ṣe sùúrù ó lójú rọ́pò lè ta fún adájọ́ tàbí lọ́yà láti rí ìròyìn tú so àwọn obìnrin yìí tó gbọ́dọ̀ lọ realize wípé ẹ̀sìn sọ pé aláàbọ̀ làákàyè níyí aláàbọ̀ ẹ̀sìn níyí ok ilé ọkọ inlet complete rẹ̀ ṣe é gbà pé kẹ́ ẹ̀ complete ẹ̀ nílé ọkọ so nígbà tóbìnrin bá wá takú nísìn ìwé mi nísìn àfàlẹ̀ mi nísìn kébì fẹ́yàwó nísìn tí sọ fún pé nítòsí yìí o kò dá ọ lábẹ́ ẹ̀sìn o kó ní lọ́dọ̀ sí inú ẹ dákun ṣé yóò sì di alẹ́bàánu lọ́dọ̀ tèmi èmi táwọn èèyàn ń kọ́rọ̀ wá bá èmi tó mọ̀ pé mò ń pé tí àmọ́ ń jókòó tì ó wà tí ò dáa mo sì ń dán lẹ́bi pé in tó ṣe yìí lábẹ́ òfin kò dáa kọ́ á mọ̀ ní àlọ́dọ̀ sí inú àwọn àfáà mi sọ pé ó dáa ìdí òní lọ ètàn pé ó fẹ́ lọ fáwọn àfáà mi nù pípé kò ní rọgbọ kẹ́mi sọ fún wípé tó ti yí ò dáa kó wá máa dápọ̀ àfáà mi lọ́dọ̀ tèmi wípé àwọn àfáà mi sọ pé ó dáa tó ti dá sí pé títí ń sọ yìí kò tún wá rí bẹ́ẹ̀. àìnímọ̀ nípa ẹ̀sìn náà ni torí ẹ̀tọ́ obìnrin gbọ́dọ̀ mọ wípé ọkọ òun náà làfà òun kọ́ ìyàwó rẹ̀ nípa ẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sì ni wọn ò nímọ̀ nípa ẹ̀. ibi tí ayé ń lọ ibẹ̀ làwọn lérò wípé títí bẹ́ẹ̀ náà nìkan. wọn ò mọ̀ wípé ọ̀tọ̀ ni ìṣẹ̀mí ọ̀tọ̀ ni ìmọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ni báwo la ṣe ń gbé ní ọ̀tọ̀. kò sí ọlọ́run tó máa gbogbo tẹ̀ sọ kí ọlọ́run jẹ́ kó ṣe kó fún nípa. àmì o àlè á fún wà sọ́búrú kọ́ irú ni ṣàmójú kúrò ká ṣe sùúrù ó dáa ṣùgbọ́n náà. ṣe bẹ́ẹ̀ <laughs> wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ àwọn ìbéèrè tẹ béèrè yìí mẹ́ta sí pé kì í sórí ètò ló yẹ kí ẹ gbé wá ẹ kàn rí i pé ẹ rí opportunity pé kí mi sábà fa àyè kéèyàn pè mí. mo rí pé ẹ ń sọ̀rọ̀ wípé tí obìnrin bá wá padà bọ́ sọ́dọ̀ àwọn oníṣúbí ti ṣe wàbí pé á ṣe pé padà sí nínú àwọn ìgbẹ́ni ìyẹn ní àwọn kékeré. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. ok. ok. láti ilé mi lẹ́yìn hmm. ìgbàta bá kírun àṣùbà ok. lẹ́yìn ìgbàta bá kírun àlátàrí ẹ̀ka lẹ́yìn mọ́tòwà ìṣáàyè. ok. ẹ̀jẹ̀ tí kí agbọ̀rọ̀ kí ìrìn jọ̀mọ́ ní jọ̀mọ́ àyàfi sí àlùyí tó bá lágbára. ok. àdìgbòyè tó ẹ̀rẹ̀ sọ kí ló dé tẹ̀ ẹ̀ ń kú ìlera láì. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àkọ́kọ́ náà ni wípé orí ètò yìí orí ọ̀rọ̀ ọ̀fẹ́ la wà so mi ò ní láǹfààní àti láti elaborate ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n bó ti wulẹ̀ kí ó mọ ìrara yín àǹkan kan fún yín aláwọ̀ sànù wa ẹ sọ nínú ọ̀rọ̀ yín wípé ṣé o amúdá Tìjání sọ pé ohun tẹ́ ẹ bá gbọ́ nípa àwọn ṣé nǹkan náà ẹ fi kùránì àti àdìsí ẹ fi wọ́n wò tí ó bá ti bá kùránì mu tí ó bá àdìsí mu ẹgbẹ́ jùlẹ̀ àbí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sẹ́yìn ó ń sì darí àlẹ́yìn àbí tọ̀ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ sẹ́yìn ó sì darí ìyá ń lò sẹ́yìn ó ti dà níyà tẹ̀ ń lu ọ̀rọ̀ yẹn gan. ìjà ní àgbọ̀ngbọ̀n ni wà wá àjẹ́lù ẹni ẹ̀ lè jẹ́ ẹwà ẹmọ alàgbà wa wọ́n ti wọ́n ti ẹtún lè pè wọlé tàbí kẹ́ ẹ máa ẹ̀ ń tó dáa jù ní wípé kẹ́ ẹ pè wọlé padà ó tó dáa jù nù torí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àkọ́kọ́ náà kò jẹ́ mọ́ orí ètò yìí ṣùgbọ́n torí kọ́mọ̀dé wípé à mo ọ sá fún ọ̀rọ̀ yẹn ni ni ó jẹ́ kí n fọ èsì díẹ̀ ọ̀rọ̀ tí kọ́là sọ wípé èéṣe tí mo gbé ìdájọ́ ìdájọ́ kúfúrú lé gbogbo àwọn súfí lórí bákan náà wọ́n wá ní ohun tá a bá gbọ́ nípa Ṣéhù Ahmad Tijani ká fi Kùránì wọ́n wò ká fi àdíìsì wọ́n wò tó bá ṣe wẹ́kù rẹ̀ ká lò tí ò bá ṣe wẹ́kù rẹ̀ ká gbé jùlẹ̀ tọ̀ tí n bá tún wọn sí kókó kẹta ní ọ̀rọ̀ wọn èyí ṣe tí mo gbé ìdájọ́ kúfùrù lé àwọn Súfí lórí làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọn náà ń tìjàníyà làwọn ń tà wọn wọn wá ní ṣéwù amúdá tìjàní sọ pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ nípa òun ẹ̀wọ̀n wò pẹ̀lú kùránì àti àdìsí tó bá bá mu ẹ lò tí ò bá bá mu ẹ jù lẹ̀ èèyàn tó mọ kókó míì nínú gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ. alákọ̀ọ́kọ́ náà mi ò gbé ìdájọ́ kúfúrú lé gbogbo súfí lórí lé gbogbo súfí tí wọ́n sọ yìí nìsín ó kó àwọn tí wọ́n jẹ́ first sect nínú súfí to the present sect nínú súfí ó kó sínú and àwọn first sect yìí nínú súfí wọn ìkọ́kọ́ sí onítọ̀ríkọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé oníbídíà ni wọ́n tí bídíà wọn ò wọ ipò kúfùrù subsequent development tàtọ́ wúrù fi tàtọ́ wúfù tàtọ́ wúrù fi tàtọ́ wúfù òun ló padà di pé wọ́n ń di kèfèrí ṣebó nígbà tí wọ́n tó dá kọ̀dìríyà sílẹ̀ ṣebó nígbà tí wọ́n tó dá tìjàníyà sílẹ̀ ṣebó nígbà tí wọ́n tó dá sàbìlíyà sílẹ̀ àti àkàtúnyà àti kàlìwàsíyà kìí ṣe on day one táwọn kan pèrè àwọn ní sufi eh, ní lórílẹ̀‐èdè Iraq kìí ṣe day one ló bẹ̀rẹ̀ náà so mi ò ṣe ìpìláàkù pé gbogbo ní sufi lódì kẹfìrí nínú òye sí ìsinmi tẹ bá sì wo àkọlé ọ̀rọ̀ mi sufi onítọ̀rí kọ́ ni mò ń pè wọ́n sufi onítọ̀rí kọ́ ni mò ń bá wí àwọn sufi tí wọ́n ṣe sufi onítọ̀rí kọ́ wọn ò wulẹ̀ sísì mọ́ láyé irú tó pẹ̀lú ní ìsìn ó ń tìjàníyà ní àwọn àná ó tìjàníyà sì ní kẹfìrí ni irú ẹ̀ tó rí ó jẹ́ I'm saying it I'm repeating it I'm confirming it tó bá ti lọ jó tìjà níyẹ tó lè sọ pé ó ń gbọ́ ó ń tìjà níyà ní ọ tó tó mọ̀ sí pé àkídà tìjà níyà àtọ̀ríkọ̀ tìjà níyà ó ń bẹ́ẹ̀ fún ọ nìyẹn àkídà tìjà níyà sì ní ó wrong ó contradict àkídà Islam ó lè jẹ́ mùsùlùmí pẹ̀lú àkídà àkídà àkídà tìjà níyà lẹ́tíwẹ̀sì àkídà kọ̀dìníyà lẹ́tíwẹ̀sì àkídà ìṣàbìríyà àwọn tá a ní Nàìjíríà náà nìyẹn So I based my research on Sufi ontoriko, a Sufiya zatu toriko, khalafati al-Islam, ṣé kò khalafa Islam ni? Sufi toriko, ṣé kò khalafa Islam ni? Fil akida, ṣé kò khalafa Islam ni? Fil ibada, ṣé kò khalafa Islam ni? Ìyẹn báyẹn. Ṣé wá níbi tẹ́mọ́ tí ràn mọ́? Ọ̀kan bẹ̀ ni bàbá yìí sọ wípé ṣé o amúra tìjáni sọ pé tẹ bá gbọ̀ngàn kankan nípa àwọn ẹ fi kùránì wọn wò ẹ fàdísì wọn wò ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti dá lẹ́yìn ìsìn ẹ kì í sáré gbé ń kẹsẹ́ tẹ̀lé mọ̀ǹtẹ́ sáré rẹ̀ ẹ̀yin ló ń tìjà níyà kì í sàwà ẹ̀yin ní ń bá wí ẹ̀yin ní àkọ́kọ́ tí kọ́kọ́ ń bá wí pé ń tẹ́ ẹ bá gbọ́ nípa àwọn síbẹ̀ ilẹ̀ fẹ́ tẹ̀lé òun ẹ̀yin lẹ fẹ́ tẹ̀lé sí amúdá ti dání náà kì í sèmi nǹkan ọ̀dẹ̀mí àti ẹ̀fọ́ kìnkì lọ́dọ̀ rẹ̀ kìnkì lọ́dọ̀ ọmọ rẹ̀ ní sọmọ ìlú rẹ̀ ok kì í sànàbí mi so ẹ̀yin wish láti tẹ̀lé sí amúdá ti dání àbí so ẹ̀yin yìí ni ẹ wà ní first position láti ṣe kí ni láti ṣẹ́rí ọ̀rọ̀ rẹ̀ sí ní tí kùránì wí àtàdísì tẹ́fi ṣe mẹ̀yàrú ẹ̀ tẹ́fi ṣe òṣùwọ̀n ẹ̀ ok now ṣẹ̀wá ti bẹ́ẹ̀ ṣẹ̀ ti bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń da isi kan bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń da isi kan bẹ́ẹ̀ ẹ̀yìn ń dìjà níyà ah èèyàn lè kú ure tó bá dé ìdà níyà kò lè kú ure. láti ọjọ́ tí ẹ ti gbọ́ wípé Ṣéhù Amúdà Tìjání sọ pé aṣọ funfun tí ẹ máa ń tẹ́lẹ̀ ń jókòó yìí pé ohun tọrọ mọ ni pé ẹ ti ń gbàlejò ànẹ́bì mi láti gbọ́ tẹ́ ẹ ti gbọ́ ṣe ẹ sẹ́rí ẹ̀ sí kí ni kùránì wí ṣe ẹ sẹ́rí ẹ̀ sí kí ni àdìsí wí ṣe ẹ sì tẹ̀lé ẹ jẹ́ mọ lọ́kàn o tẹ́lẹ̀ mọ̀ pé ẹ kàn ń fi ọ̀rọ̀ yín tanra yín jẹ ni èmi ò ẹ̀ ẹ̀ ti lè tèmi jẹ bẹ́ẹ̀ gbáwájú bẹ́ẹ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀ gbẹ̀gbẹ́ ẹ bà mí lójijì ni. ọ̀rọ̀ tẹ ní ṣéwàá amúdàtìdá ni sọ wípé ohun tẹ́ ẹ bá gbọ́ nípa mi ẹsẹ̀ rẹ̀ sí kùránì ẹsẹ̀ rẹ̀ sí àdìsí ọ̀rọ̀ ẹ̀tàn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni bàbá níyàsí náà sọ bẹ́ẹ̀ ló sí ààrẹ irọ́ lásán ni èwo lẹsẹ̀ rínú ọ̀rọ̀ rẹ̀ sí kùránì ẹjẹ́ abẹ̀rẹ̀ ń bí aṣọ sẹ́yìn ó ti dà níyà ṣé ẹ ti rí àyà tó sọ̀pọ̀ọ̀tì ká tí aṣọ funfun lẹ̀ sásì nígbàgbọ́ sí wípé àlejò òjòkó sórí rẹ̀ ni ò tí ì kẹ́ ẹ kó aṣọ funfun òṣà yín lẹ̀ látijọ́ yìí. ṣé ẹ ti rí àdìsí tó bá kí ẹ ni ẹ wojọ́ tá a ti ń ta kù ní lórí aṣọ funfun yẹn pé kò ní basis nínú Quran kò ní basis nínú hadisi ṣé ẹ ká ń lẹ̀ ṣé ẹ ọjọ́ wo lànẹ́bí wá ṣe àzíkìrì rí lẹ́ni tó tí a sọ funfun sáàrin fáwọn tàbí rẹ̀ so ẹ wà máa sọ pé tí òtìjà ní kẹsẹ́rí ọ̀rọ̀ òsì kùránì tẹ́ẹ̀sẹ́rí ẹ̀ sí tẹ́ẹ̀sẹ́rí ẹ̀ sí àwọn tá a tún wá ràn lọ́wọ́ tá a bá ń sẹ́rí ẹ̀ sí ilẹ̀ tún sọ ẹ̀ tún tààpọ̀ wá ẹni sáà gbowó fún wa Wàlékún sàlám. Wàlékún sàlám. Ọjọ́ sábúrá ìmọ̀ là ń bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. Náà. Náà. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìṣèlú kan wọ̀nyí. Ẹjọ́ márùn-ún jáfẹ́. Àlàáhàmẹ́ sòfin yá nígbà nígbà tí ìsìlá. Tí wọ́n ń ṣàyẹ̀wò pé ṣíṣe ìṣèlú ìsìlá ẹ̀rí mi lórí ẹ̀ ẹ́písọ́ọ̀dù ọ̀rọ̀ yìí ti wọ seventy four ẹ wá sí ìgbọ́ ẹ̀rí mi lórí ẹ̀ alẹ́ ìlẹ́fẹ́ wá gbọ́ ok ẹ kàn fẹ́ gbọ́rọ̀ mi ni nínú ẹ́písọ́ọ̀dù seventy four ẹ fẹ́ gbọ́ yìí. ṣé ẹ lérò pé ẹni wíṣàdì mi ni oh, oh god <laughs> mi ò ṣàdédé mọ̀ mọ̀ fààyè ilẹ̀ fún yín mo ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ò bá kùn èmi mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń sábà pè wọn ò gbádùn àwọn tí wọ́n gbádùn wọ́n máa ń sáílẹ̀ǹsì mi wọ́n á fara balẹ̀ ohun tí ọ̀bá yé wọn wọ́n á tún pè padà wọ́n á tún tún gbọ́ wọ́n tẹ̀ wá béèrè béèrè. nígbà tí yàn ń sọ pé kí n tẹ̀ máa mú ẹ̀rí bí sufi kò sí gara ìsáàmù wá tí mo sì ti ṣe ẹ́písòdù seventy four lórí sufi ẹ máa wà wọn lábòsí yìí o. mo ti ṣe ẹ́písòdù seventy four lórí ọ̀rọ̀ ń sufi kí wàá ní máa sọ ń bẹ̀ tó fi rí ìdí tí súfì èfi sara ìsìláàmù tó fi rí gbọ́ tó fi ágá sí pínlẹ̀ àmú wọn ṣe prógámù ọ̀rọ̀ ìfẹ́ ẹpisódù one thirty one kan ni lálẹ́ yìí ló sì rà fẹ́ gbọ́ lẹ́nu mi ṣẹ̀rù gbà yí báyìí ṣẹ̀rì báyìí nìsín ọ̀rọ̀ tó ní kùránì dá sí tọ́ta tí bàbá ẹ̀ náà dá sí tọ́ta gbogbo àsìkò yẹn ẹ̀ tí ì mọ gbogbo àlàyé tí mò ń mú wá láti fi sọ wípé súpíò kìsàrà ìsìláàmù ọwọ́ akéré tẹ́yẹ́yẹ́ ó kéré tẹ́yẹ́yẹ́ sọ́ọ̀tì ìgbọ́lẹ́nu òun wípé kẹ́límọ̀ tàṣọ́wúfù o kẹ́límọ̀ sùfíyà o látújádù àwòláyújádù fìlìkùrọ̀ àní wà láàfìlì àdì ọ̀tí ìgbọ́lẹ́nu mi. láwùká àna sùfíyà làwùkánà àtàtọ̀wùfù fil islam làwùjìdá láfùlù àṣùfíyà àwìtàtọ̀wù fìlì kùrán fil Quran, inú fil Hadith. tú ọ ọlọ́mọdé kí ni ó tú ọ ọlọ́mọdé kí ni ó tú ọ ó tún sí ìgbọ́lẹ́dùn wípé kò sí súfí àgbẹ̀bì súnà àgbẹ̀bì ọ̀ tí ìpẹ́lẹ́nu mi analysis tí mo sọ ní pé àwọn bàbá wálẹ̀ Yorùbá gan wọ́n mọ́ ní ọlọ́run bá ní paná adẹ́bọrẹ́ rẹ bí dí àṣẹ ìtárì nílẹ̀ gbé súnà nẹ́bí ga ṣé súnà ní súfí ṣé súnà súfí ni ọ̀ gbé ìpè kankan mọ́ lálẹ́ yìí àǹfààní tí mi fún yín tí mo fún yín lálẹ́ yìí ẹ ti sì ẹnìkan kò kú lé fọ́ọ̀sì ní gbé kọ́ọ̀lù mo ti ṣe episode seventy four lórí sufi ọtún wá tẹ̀lé mílí èmi ṣe wípé <laughs> kí ni ẹ̀rí mi lórí program ọ̀rọ̀ ìfẹ́ ẹni tó ń gbègbè lọ́wọ́ ní ìsìn lẹ́ni àkọ́kọ́ ẹ lọ kó èsì kẹsẹ́ni voice note sí mi lórí nọ́mbà mi ẹ sẹ́ni voice note sí mi ǹjẹ́ ẹ lo nǹkan tí ṣé òtìjà ni sọ pé ohun tẹ́ ẹ bá gbọ́ nípa mi ẹsẹ̀ rẹ̀ sí kùránì ẹsẹ̀ sábìsì bá lọ ẹ tí ò bá bá lọ ẹ ǹjẹ́ ìbéèrè àkọ́kọ́ nù ìbéèrè lẹ́ẹ̀kejì mo wá ní ọ̀rọ̀ aṣọ tẹ́ ẹ máa ń ní yín kùránì lọ tó bá lọ kùránì lọ lọ ok tó bá dá sí pé kò bá lọ ni ẹ bá mú sẹ́yìn ó sì dá níyà tẹ́ ẹ ti kó aṣọ funfun yín lẹ̀ tẹ́ ti sún ká máa mú one by one báwọn ká máa mú mọ́ṣálá yìí ní one by one alẹ́ ìgbọ́ràn ẹ ìgbọ́ràn ẹ wá ní tí ó sì jáde sọ pé ọ̀rọ̀ tó ń bá sọ ká tẹ́rí ẹ̀ sí Kùránì ṣé ẹ tẹ́rí ẹ̀ sí abáyín sẹ́rí ẹ̀ sí tẹ́tẹ́wọ́gbà tí bá gírí lẹ́nu lò ẹ má lọ túbá fún mi tìjàníyà ẹ bá kú sínú tìjàníyà ọ̀rá rẹ̀ kún ti ẹ̀ nù ọ̀rá rẹ̀ kún ti ẹ̀ nù ẹ bá kú sínú tìjàníyà ọ̀rá rẹ̀ ó sì rí ayé wá tìjàníyà jakujaku tó ga sí pé ń pe ọlọ́run ní nǹkan kí nǹkan ẹ̀ wá ní ṣé wọ́n so àlá ọ̀mọ́ra wọn bí tìjàníyà ni. Ah! tó ń tìjà níyà alákìdá wàlá tó lè wùjú rí ẹni tí ń pàdé bè ní sẹ́yìn lè wùjú rí ẹjẹ́ àyọjú ọ̀rọ̀ àṣọ náà káfíjẹ rẹ̀ kásẹ̀ kọ́kọ́ kásọ̀ yẹ kó lẹ́nà kádàná sùn gbogbo ẹ̀ tàbí ká lọ kó fáwọn wèrè kẹ́fì ránṣọ wèrè pọ̀ lẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ ti pè ní kásọ̀ yẹn lẹ̀ ẹ lọ dá fáwọn wèrè kẹ́fì ránṣọ aṣọ wèrè ni èèyàn gidi ò gbọ́dọ̀ wọ̀ ẹni ayé bá ń ṣe ní máa wọ̀ tó máa fi ránṣọ ẹni ayé bá ń ṣe torípé àlìjẹ̀nu ti kó sára aṣọ yẹn so the best thing ni pé ká destroy rẹ̀ ká dáná sun ká dáná sun aṣọ yẹn ni jamaa àǹfààní tí mo fún yín lálẹ́ yìí ẹ ti sì lò àwọn sùfú ni wọ́n rọ̀nà wọlé ẹ má wọrí ẹ lẹ́bi ni mo fún yín lọ́pọ̀tínítì ẹ fi ẹ ó yẹ kí n ti parí prógámù ẹ wá lọ rè gbé ọ̀rọ̀ mi ìwọlé ọ̀rọ̀ tí tí mo ti ń sọ lórí prógámù àsòfíyà ẹ tó yẹ kẹ́ fi tó yẹ kẹ́ ti máa dìmú tọ́ba sì ní nǹkan kankan tó fẹ́ sọ you can send voice notes to me or you can go on here and deliver your lecture kó wá jí ọ̀rọ̀ mi kó gé kó gé kọ́tíá kọ́tíá kọ́tíá ọmọ fèsì rẹ̀ káyé ó tẹ́tí gbọ́ káyé ó tẹ́tí gbọ́ ọ̀sẹ̀ bíbí bẹ́ẹ̀ yóò ti dà ní àti gọ̀ ni ayé ti gọ̀ ni èyí ń tẹ́ gọ̀gọ̀gọ̀gọ̀ títí tẹ́ ń sọ pé àlejò gbà àlejò wà jókòó sórí aṣọ ta ló tún bọ̀ tó yín láyé èwo ní yín ò gbàgbọ́ bẹ́ẹ̀ èwo nínú yín ni ò gbàgbọ́ pé ànẹ́bí ó jókòó sórí aṣọ èwo nínú yín ni ò gbàgbọ́ bẹ́ẹ̀ ìgbàgbọ́ àgbọ̀ọ̀rọ̀ lásán lásán fánéjójó kò lórí aṣọ àlébí tó wà ní sàárè rẹ̀ táwọn mùsùlùmí ti kírun sí láti bẹ́ẹ̀ sàárè rẹ̀ tí ò ní jáde kó sàárè títí kí ìdọ́jọ́ àjíǹde nàìwá ní káàkiri káàkiri àdúgbò lẹ́kọ̀ọ́ gbàdágírì sómólú pangúrúfù orílẹ̀ ètò ni alákùkọ eh, eh, amadiya bus stop nkankan àti àwọn àdúgbò náà kàn ní ẹ̀wá náà níbi ìdókòó káàkiri aṣọ aṣọ gbére ẹ wò á pàdé mọ̀wọ̀rì á pàdé á pàdé lọ́la abọ́túnla mọ̀wọ̀rì ṣùgbọ́n alákàlámù wa bihamdik ashhadu an la ilaha ẹ bá o. ẹ ṣí àrẹ kí wọ́n gbọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.